أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أنسوا كيف ولو الحمد لله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afáwa gba níbiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá mọ́sá bánabí náà tàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kúsànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àti gbogbo àwọn ẹ̀tà náà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àfààní ẹ̀yọ́ àkọlẹ́ àti lókè ẹ̀mọ́ òní ìtọ́ jẹ́ òru kọkàn ọgbọ́n àbí oṣù Ramadan 1447 an bá jẹ́kọ́ tafsir wa lọ markaz wa ní markaz Umar bin Khattab al-islami kadun naimbar sura tí a ń gbìyànjú àti kífuwa bá ń fa àti kífuwa ní suratul hajj aya kẹtàdínlógún láti bíra نظر إن الذين آمنوا والذين هادوا والصابعين والنسارى أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين والمجوس والذين أشركوا إن الله يقصد إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد الله سبحانه وتعالى رفوا بطوع ورسل وتوان كتلويلة قال إن الذين آمنوا كذلك أفضل بقلوا والذين هادوا أسوى يهودي اتوا يهودي وصابئين اتوا صابئين او كنت لابي داود ولا انت لابي داود هو يهودي او انت لابي انت لابي موسى بيه والنسارى اتوا النسارى وكريستيان زي انت لابي عيسى والمجوس اتوا توم بوينا مجوساوا والذين اشركوا اتوا شبو ان الله يفصل بينهم يوم القيامه

يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء أرون يا نوري أريد إنزلني ألم ترى أن الله يسجد لأمن في السماوات ومن في الأرض ẹ̀yìn náà orí gbogbo ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo tó wà nínú sọ́nà tó wà lórí ẹ̀mí ṣùgbọ́n ìpè nítorí bá fún wọ́n máa ń tẹ̀lé ara tó wà lórí ilẹ̀ náà wọ́n ṣàmùsù àti òòrùn tá yẹn wọ́n kọ́mọ̀rọ̀ àtòṣùpá wọ́n nùjú àtàwọn àràwọ̀ wọ́n jìbáàlì àtàwọn òkè ńláńlá wọ́n ṣájàrò àti gíì wọ́n dàwáàbà àtàwọn ẹran ọ̀sìn ẹranko kàfíìrò mìíràn náà àtọ́pọ̀lọpọ̀ nínú ọmọ ènìyàn gbogbo ló sì kọlọ̀bà ọ̀kàfíìrò hapa àlẹ́yìn azab àwọn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ náà lákọ̀ yàmá pé ìyàwó jẹ máa táwọn òní sí fọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà máa yóò nínú lọ́wọ́ ẹgbẹ́lọ́bà yẹpẹrẹ ọmọ ẹlẹ́ omi mùkírímì kò sẹ́ tí ọ̀pọ̀ alẹ́ ọlọ́ọ̀mọ yẹpẹrẹ ọmọkà سيدنا محمد صلى الله عليه وسلم إن دواء إمام بخاري مسلم في صحيحين أنا أبي ذر رضي الله عنه أبي ذر بايكي قال لي رسول الله صلى الله عليه وسلم سلام تقول سيدنا أبي ذر بايكي أتدري أين تذهب عاوي الشمس ومجمع اليوم جمع بكين له

فالذين آمنوا فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم وعيدوا فيها وعيدوا فيها وذوقوا عذاب الحريق الله سبحانه وتعالى ويقوى نبا ومجي méjì jọ́sìn sọ́nsà ọ̀nà àádáni khasmani tásàmà fi eléyìí ni àwọn fọ́ndọ́n fọ́sí nǹkanfà méjì àwọn kan alágbẹ́ àwọn kan alágbẹ́ kejì wọ́n ń fi nǹkanfà ń pọ̀ ọlọ́wọ́ ọba tó dá wọn tó ní wọ́n ti ń tọ́jú wọn alladhina kafaru kúti adláhùn síyáàbù nàár tẹ́rà wọn kò sí rí àti dá aṣọ fún wọn nuna aṣọ náà la dá fún wọn ọlọ́mọ sùwárí rona ìṣàbò min tó kí mi rò ó sì hìn hamil a máa dàrú gbóná lé wọn ló látòkè látàgbárí wọn látòkè zaharona bí i máa fi bòtò yọ máa wọnú ọkùnkùn wọn yọ máa gbóná yọ máa dàgbogbo ní okùn wọn rú la ilaha illallah wọ̀jọ̀lọ́ káàsì búrúkà yóò máa tó wá bó awọ ara wọn kọ̀ á mọ̀ báyìí nìkan wọ́n fẹ́ jáde nínú náà wọ̀lá ọmọ pàmí omina ìhàdé lẹ́yìn òdúrọ̀ hama láti ní orin yóò wà lọ́wọ́ àwọn màláìkà kùlámà aráàdù àyàkọ̀ọ́jọ́ nìgbàmì gbogbo gbàgbọ́ bẹ́ kó ní ìbànújẹ́ bẹ́ kó ní ìdíra ṣòrùgbọ́n wà bẹ̀ ọ̀ọ́yẹ́ ìdí fi àwọn dá wọn padà síbẹ̀ ọ̀dọ́kọ̀ agbábẹ̀rẹ̀ ẹ̀rí ẹ máa jẹ ìyá gbóná ìyá gbígbóná ni ẹ máa jẹ ọlọ́mọsíwálẹ̀ nìyà lọ́fà láàfin sọ fún wa ọmọ ẹ̀yà mi ní islam ramadan tó bá wa láyé yìí wọ̀ láì orí náà lọ́sẹ̀ fún wa ká mọ orin náà nípa ìmọ̀ tọrọ àkójọ ọba pàápàá jùlọ mẹ́wàá tá parí lọ yìí mẹ́wàá tààrí tó náà ń parí pé ìmẹ́mọ̀ Ibn Khuzaymah rahimahullah ọgbàdé ìtùwánú sọ̀híhù rẹ̀ tí ó jíṣẹ́ pé ṣáàrùn oṣù kan wà ní Ramadan àwọn òǹrà àmà mẹ́wàá àkọ́kọ́ ìkẹ́ ni wà àwùsọ́tò òmàfíra àárín rẹ̀ tí àwọn àbẹ̀ tí kò náà ń parí إذا ترى فرجة أمزع فرجة سواد مولوما أدي كما تلفون اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم باي ولا ضع فرجي ولا جابرك وديك أن يقول مزع مدك فولوما اللهم وذوقوا عذاب الحريق أكبر إما الجيادنا اللهم سوالي أني يا الله لا يبسوا لي لا كمان مسوا الله إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير الكبير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط حميد الله أبا سبحانه وتعالى أبا لا نجل إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تاتي الأنهار الله أبا لا نجل يوم وما تضرب قلوب دوتر الشيري يوم ولنوى بادران الجنة تجري من تحت الأنهار كما كلمة رسم يا عباد يحلون فيها من أساور من من ذهب وما هو وصوص أو يتباوى أو أصاء يتباوى من ذهب لكن هو أفضلك جوز ولولو أتي لولو أو سكا يبيلي والله تلا الله وتعالى ومزاج كوان ولوبا ولباسهم فيها حرير أصدما والنور أصو حريري هدوا إلى الطيب وما أعونا وجن وتصل سجونا تادا سنة قرآن قرآن وما تأتيه من القول ومما والظلم وهدوا إلى صراط الحميد هنا وتصل سجونا رعبا ولبب بوفاء الرجل الله جاوى أنواع وتوى وما تكفى نعم إن, الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء <clears throat> الذي جعلناه للناس سواء العاكف فيه والبالغ ومن يرد فيه بإلحاد بظلم نطقه من عذاب أليم وإن الذين كفروا ويصدون عن سبيل الله سيران وتوزع كفري تنتوان قدير دينا تلون وبا تنوزع كما يلون سنون وبا والمسجد الحرام تنوان قد ما في حرام من مكة الذي جعلناه للناس سواء عاكف فيه والباب تاتي أسبكنا سنتين بدأ أسنتين وابلو وابلو يكون مولانا الزياد بكنا ليلايك وانبه من يرد الإلحاد أنت بقى لأني أبو أدمى سابرون به بالذين أنت الواب في بذقوا من عذاب عليم يرجى يا ألا تليه gbogbo ibi tí ibi bá wà láyé tó bá ń láyé àbúrúkú tí ọba sì kú tẹ̀sí pátí ọlọ́ọ̀lẹ́ bá sí àjẹ́ àmọ́ tí wà ní maka nínú haram maka maka tó bá gbà ní àbúrúkú ọlọ́run sí àjẹ́ láyé tó bá tó wà kẹta kíámà òkè bá tà láti ní àbúrúkú sí maka ó àtàlejò ní àtúnlé ní ọlọ́ọ̀bá mọ́sàáfì dáadáa fún wa náà وإذ بوأنا لإبراهيم مكان البيت أَلَّا تشرك بي شيئا وطهر بيتي وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الله بالحج يأتوك رجالا وعلى كل ضامر وعلى كل ضامر يأتين من كل فج عميق ọlọ́run bá ń ròyìn fún wa onítẹ́lẹ̀ ọba kọ́ ilé kàábà ọlọ́run ọba kọ́ fún wa pé ìgbà wa ánà lè ìgbà ìnàmọ̀ká náà bẹ́ ìtìmọ̀ta fi àyílé náà ìpìlẹ̀ náà nílẹ̀ náà níbi Ibrahim jẹ́ alùpùpù Allah tó ṣe kú bí iṣẹ́ àmáṣe pẹ̀lú mi o inú kàábà àìsàbọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bà Maka ọ̀tẹ́ṣẹ̀rù bẹ́ẹ̀tì ẹni tọ́ ìfẹ́ kọ́ a máa ṣe àfọmọ́ alẹ́ ibi fáwọn tó ń ṣe tàwá fún olúwa ní olúwa nìkan là máa tàwá ní gbogbo àgbáyé ó ṣe tàwá fún olúwa lọ́kàn wọ́n ni ma àtìyàbà à ilé ìmọ̀ dá o ma àgbàmà ilé ìmọ̀ gbọ̀ngbọ̀ o gbogbo ayé kò sí lè mí tó dáa tó ẹ̀ gbogbo ayé kò sí lè mí ìtàwọ̀rọ̀ sí tàwá fún olúwa ní tọ́ ìfì kò sí lè mí dáadáa láti máa ṣe tàwá àfikẹ́ ni àfilé nìkan wọ́n kọ́ ìní àtàdó ń gbèrú dúró àtàdó ń gbèrú dúró wọ́n rúkà ìṣòjò àmọ́ tí wọ́n rúkú tó ń ṣòjò àwọn ilé ẹ̀kọ́ inú ẹgbà wa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam wà ní ríkọ́tì mustaqim afẹ́hàn wá pé àwọn ìkẹ́ ọlọ́run ọba àánú ọba 120 ní máa ń sọ̀kalẹ̀ sí tábà lójoojúmọ́ 120 blessings ní máa

ìkẹ́ ọlọ́wọ́ bá 120 ní ìtùkàlẹ̀ lójú ojúmọ́ sí kàbà tí sí ilé ọmọdé lè tọ́ ìfẹ́ títí ọmọdé táwọn tó ń ti kọ̀ọ́ ó di wà 40 ọmọdé àwọn tó ń ti wọn àbáwọn tó ń lè lẹ́sẹ̀ àbáwọn tó ń lè ṣe tìlá tó kọ́ àwọn tó fi tẹ̀sí ọmọ ìrẹ̀dálẹ̀ dáàmà àwọn tó ń ṣe tọ́wáfù náà àwọn náà tẹ̀sí wọn ṣe labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik إن الحمد والنعمة لك والملك لا شريك له ملك أكيد عن النبي وعدل في الناس الله عنه محمد هو نبي الله إبراهيم وأتوك كوينا أجوى يأتوك رجالا دعون يوم فسيهبوا وعلى كل دامر يأتينا من كل فات عميق هم ولو بدون كاظم agbọ̀nà tó bí gẹ̀rẹ́rẹ́rẹ́ wọ́n mọ̀ wá ẹgbẹ̀wó na fọ́ọ̀rọ̀ ọlọ́ọ̀bà tó pẹ́lọ tó fíwá mùsùlùmí o tó bá lọ sí mẹ́kà tó bá dá ọ̀kan tó bá táwọn ìbá ń sítọ̀ wá fún olúwa kò wá sígbà tí àwọn èèyàn máa kò sí àsìkò dé mẹ́kà ago méjì òru ni o ago kan òru ni o tó dé tó àwọn èèyàn sítọ̀ wá fún olúwa tó bá wò pé ah, àwọn èèyàn bẹ́ẹ̀ kan ọkọ̀ òrùkọ̀ òrùkọ̀ tó ti ṣ

pàdé arákùnrin mẹ́ta sí tàwà fàlárọ̀ láti múra ọgá nílé pé lẹ́kún káàbà ẹ̀wọ́ báyìí lọ́wọ́ ní lọ́wọ́ kẹwàá ó ní ìmáàmù abúlọ́kàrà ìmáàmù túnú ọ̀dá ṣe a mẹ́rin ní ìmáàmù ọlọ́mà ọwà láwọn ìgbà náà ọmọdé àforíjì ọlọ́wọ́ kó sáàlú àwọn náà jésù wọn náà dáa bí ọ̀rọ̀ abdullahi bin masoud ọlọ́wọ́ tó parí 14 islam ọlọ́wọ́ ti jẹ́ ọ̀

إنما عليك النداء وعلينا البلاغ tiẹ̀ ní kò kùkù àmọ́ kí wọ́n gbọ́ àbára ní kódà ní kí wọ́n sì bí wọ́n gbọ́ gbogbo wa yìí gbàtà níbi ìbọ̀ yìí gbàtà wà bá wá gbà wọ́n sì bí wọn àmọ́ lọ́n sí à ń lọ ọlọ́ọ̀bà mẹ́sìlẹ̀ lọ́mọ fún wa àwọn tí wọ́n sì lọ fún dà sínú àdúgbà ti lọ fún ọlọ́ọ̀bà àwọn tí wọ́n ń dá wàhálà alẹ́ lójú ọ̀nà ọlọ́ọ̀bà gbogbo wàhálà ẹ̀kú lójú ọ̀nà ọlọ́ọ̀bà ọlọ́ọ̀kọ̀ àmì kẹrin ولا لا إله إلا الله نعم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بعيمة الأنعام وكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفتهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور الله سبحانه وتعالى وعرفوا لقاء هاجين ليشهدوا منافع لهم كون يواجه في أبي في أموريت الله باسكم أعوان صالح ويذكر اسم الله في الأيام المعلومات قد ما استمتع يقول الله وبا ما أبدالنا تبي نيام وعودو تاتماني إذا لا تبقى في آج أباس الفيل لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ọba yìí ṣe tó bẹ́ẹ̀ lájà rẹ̀ pọ̀tù ọwọ́ bí tí ọlọ́run ti gbà wá láì láti máa ṣe zikiri sókè ní labẹ́ẹ̀kì Allahumma labẹ́ẹ̀kì ọba sì lè gbóhùn rẹ̀ sókè tó àwọn obìnrin wọn máa rẹ̀ wọ́n lẹ̀ àmọ́ ọkùnrin ọba sì lè gbóhùn rẹ̀ sókè tó bẹ́ẹ̀ pẹ̀lú ara tó fi àyà mi ma'lumat pẹ̀lú àwọn máa wá pẹ̀lú ọlọ́ọ̀bá ibi tí wọ́n ní àwọn nǹkan ọ̀sìn lẹ́yìn náà àwọn àǹkúmí wọn àwọn màálù wọn tí wọ́n gbó wá tí wọ́n dú àwọn ẹrẹ wọn àkóró ní ẹ̀fà ẹ̀jẹ̀mbẹ̀ ẹ̀jẹ̀mbẹ̀ ìmúlùdá ìfẹ́ ìfàkẹ́yẹ̀ àwọn aláìní àwọn tálíkà fún ẹ̀jẹ̀mbẹ̀ mọ̀lẹ̀ ẹ̀kùdó nífàfàtàhùn lẹ́yìn náà gbogbo àdéhùn tí bọ́lọ́wọ́ bá ṣe bọ́lọ́wọ́ bá kó náà lóòrà

láyé àpọ̀lọpọ̀ ọgbà láti kààbà kò sí ìkẹ́ mú kààbà lẹ́kàn ó ní wa ọlọ́wọ́ àkùnwú kan okùn okùn ẹgbẹ́ nígbà wọn gbé kààbà kọ́ tó gbé wọ́n fi láti ìgbìmọ̀ Ibrahim sí ìgbìmọ̀ wà nígbà wọn ti wọ́n ti sílẹ̀ ẹ̀wù láti ọdún ìfà ó sì wà náà lọ́pọ̀rọ̀ eléyìí tó kú mú àwọn láti máa dúpọ́lọ́ ọlọ́ọ̀bá lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n ṣe àwọn kèfèrí tí wọ́n ṣe gbogbo agreement wọn gbogbo ètí wọn tí wọ́n kọ àwọn àkọọ́lẹ̀ tí ẹni kankan gbọ́dọ̀ tajà fún Muhammad náà ẹni kankan gbọ́dọ̀ fún Muhammad oúnjẹ máa ẹni gbọ́dọ̀ rajà lọ́wọ́ máa ọ̀gbọ̀dọ̀ ẹgbàgbò wọn lórí wọ́n akọ

ọlọ́ aláhùnmọ̀ ló ń pè yìí nìkan labbaik aláhùnmọ̀ labbaik ní ọkọ̀ ọlọ́mọ̀ ń pè yìí nìkan olè nìkan ló kù ìkan ọ̀jẹ̀ wọ́n mú ìdìbò ọlọ́lọ́ọ̀lọ́ bí yẹn bẹ́ẹ̀ ìlú mọ̀ báwọn làwọn ti kàábà àwọn láti fi agreement yẹn kọlu kàábà kọ́kọ́ lọ sí ẹ̀rú gbogbo ẹ̀ làwọn kòkòrò àwọn kàtí jẹ ọwọ́ kankan tí káwọ̀ jẹ onírin bismik allahumma ní orúkọ rẹ ọlọ́ọ̀bá wa mọ́ni ha kò ní bẹ́ẹ̀ oníjàbá yọ tó bá sí káàbà ah, sí òbí jẹ́ǹkọ́ yá ẹgbẹ̀ pé òtọ́kọ̀ wọ́n bọ̀ báyìí

amúlùkàdúrà tálíbì kọ́ mọ̀mọ́ wa sí ilẹ̀ àìṣà àwọn tó gbogbo bọ̀láńtí mẹ́wàá gbẹ̀rú tọ́wà tẹnumọ́ aláwọ̀má ìlẹ́ka fóòwòn tọ̀hẹ́bùrà afọ́wà fàáfọ́ àyè ọlọ́wọ́ba ìwọlọ́ba mẹ́dúkò onífẹ́ àgbọ̀nwúlò mọ́dà púpọ̀ fún wa ìtọ́wọ́ fóó bẹ̀rẹ̀ àti kọ́lẹ̀ sí tàwáfù lóluwà èyí ọgbọ́dọ̀ sí tàwáfù bukami ẹgbọ́dọ̀ sí tàwáfù sàárẹ̀ ẹnì kankan ẹgbọ́dọ̀ sí tàwáfù ilé ẹnì kankan ọlọ́ọ̀bá kó sànú wa ọlọ́ọ̀mọ́sá máa fi wá mọ̀nà ọlọ́ọ̀bá kó máa fi wá mọ̀nà tààrà bí wọ́n àkọ́kọ́lé ọba ní wọ́n fẹ́ sílé ẹ̀bá lọ ẹ̀mọ̀ fáwọn bílẹ̀ àyìn ìfẹ́ ní oúnjẹ rẹ̀ ìfẹ́ ní oúnjẹ rẹ̀ ọba ní wọ́n fẹ́ sílé yìí ẹ̀bá lọ bẹ̀. ìjọba ní kátó bẹ̀rẹ̀ alágbèsè wọn pàkà gbẹ́gbẹ́ bẹ̀rẹ̀ ọmọ ìkọba ní ara ọ̀ agbẹ́bẹ̀rẹ̀ ayípo lé ilé ẹ̀bẹ̀ta amdùsùwà ánàlá wàlá amdùsùlá wàlá ilá ìlàlá nínú tẹ́rí ká ṣe ìdíkè tó dànù amábúlá tẹ́rí ká yípo ilé ọ̀kan náà àfá àwọn olùgbé àlọ́wà ní gbogbo kẹrẹ yìí máa takọ́ kí ní ní ẹgbẹ́ sídà òfin àlájì ní ọ̀takọ̀ bó èmi ò ṣe èmi ní Muhammad Tihani Suleiman ní ọba yìí ṣe kò gba yìí kò ilé ìdáfẹ́ sí kùránì ẹ̀sọ́ bá pàfẹ́ kí èdè fi wa bàbá yìí kò kùránì ilé ẹ̀rí wà fún wa àti kíkọ́ ha mọ́gí bá yìí kò lè pẹ̀lú ó di wa ìgbà yẹn ọ̀rọ̀ mọ́ wí more than thirty years ní alájú kí ogún dáàrí ọdún àfọ́jú wọ́rọ̀ ọba ó bá ní ìwọ àfáàtọ̀ nípa sí ìgbélẹ̀ sí ní orí ẹ̀rọ ìpínlẹ̀ jásílẹ̀ jásílẹ̀ jásílẹ̀ máa jẹ́ kílẹ̀ jọ́ nígbà tí ipò bọ́lọ̀ bá ọlé ẹ̀mọ́nù tọ́lọ̀ nípo ipò ní orílẹ̀ ó ní ọmọ yàmì ní ìfẹ́ ní kò fẹ́rí lọ́gbàrún òun náà ẹ̀láṣẹ́ ẹlìmọ̀sí wọ́n máa ṣe láti àwọn ilé àwọn onígbàsí ọlọ́wọ́ bá ní subhanahu wa ta'ala wọ̀lẹ̀ wọ́n fún bèèrè bẹ́ẹ̀tì àtìk ilé ọlọ́wọ́ bá bẹ́ẹ̀tì àtìk nìkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní ilé mi makana al-bayt anla tushriku bi shay'a pé ẹjọ́ ọ̀sọ́lọ́ pẹ̀lú ẹ̀rọ bá bẹ̀ ọ̀tọ́ ìrọ̀ bayti ní tọ́ ìfì kí ẹjọ́ sí àfọmọ́ alé mi fún àwọn tó ń ti tàwá ọ̀rọ̀ka ìṣòjò làtọ́ gbogbo ilé yẹn bọ̀ ni ẹ̀rọ bá ń ṣe o wọ́n bẹ sílé ẹ̀dá lọ gbàǹgbà nígbà kíkọ́ àlẹ́ bá kíkọ́ àlẹ́ ẹ̀rí wà kíkọ́ àlẹ́ ló má ìrìnàjò àlẹ́ àmọ́káyé máa ṣe tàwọn àbúkà máa yípo kankan ẹ̀rọ bá wọn yípo rẹ o ká làmọ́ sí tàwọn àfọ̀ kódà sàárì àlẹ́bí àgọ́rọ̀ sí tàwọn àfọ̀ rẹ̀ ó لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به أو تهوي به الريح في مكان سحيق الله ذلك ومن يعظم حرمات الله huwa khairul lahu inda rabbi gbogbo yìí nìyẹn o gbogbo ẹni tó bá kàn pàǹkà àwọn àyọ̀ ọ̀wọ́ ọlọ́ọ̀bá lé tó bá gbé tóbi فهو خير له دل عند رب العالمين وخلت لكم أنعام الله با سبحانه وتعالى وانكوت عسلت في كما جواب إلا ما يتلى عليكم أفوان تعسي تاتك عفوتي مجي دم خلاص بقبولين مجي وان الله سبحانه وتعالى فاتنبوا رجزة الجناسي بالجيجي بالجيجي من الجناسي بالجيجة من الأوثان من الوكين يحويبو الجناسي إما بانسبو أبن واتنبوا قول الظهور الجناسي إما قراء إما جريكي أدوى الله أبارك يروبكما شيبو لو فات يعفى ابن كيم رحمه الله ó láwọn òṣìṣẹ́ mẹ́rin kan bẹ̀rẹ̀ bí márùn ún pé àwọn àṣìṣẹ́ yẹn àwọn èròjà kófòrò àti aláàkọ́ bẹ̀rẹ̀ kí n máa kúrọ́ ní máa kúrọ́ má ní máa kúrọ́ má inú ẹ̀ náà ni kí n máa jẹ́bi kí ìwọ́ bá wọn lẹ́yìn náà kí n máa ṣìgbéraga inú ẹ̀ ni kí n máa ṣìgbéraga má sì ọlọ́ ìgbéraga ló kó bá ṣètọ́ọ̀nù ṣètọ́ọ̀nù àwọn ìlera Yorùbá ọmọ ìlú ọjọ́

kì í ta lẹ́bí ádámà ní ẹ̀kẹ́ ṣètọ́n ṣètọ́n ti bínú sí ọlọ́ba bínú sí ọlọ́ba ọlọ́ba ní lẹ́yìn náà ìbúra ìpínlẹ̀ òtẹ́lẹ̀ ló kọ́ ọlọ́zọ ònàfà alúlà ẹsẹ̀ sí tuntun lọ́ọ̀bà tó má nítorí gẹ́rẹ́ mùsùlùmí ẹ má pé ìlú yìí ẹ má ṣe pẹ̀lú ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala mọ̀ yìí ṣe billahi gbogbo ẹni tó bá ṣe pẹ̀lú ọlọ́ọ̀ba pàkà annama harura mi lọ sí ọmọ àbí ẹni tó jábọ́ fọ́nù láti sẹ́mà ni ó de tọ́fọ̀ òtẹ́ sáwọn ẹ̀yẹ wá ń sáájẹ ìyàtí mọ̀jẹ̀ lórí bẹ́ẹ̀ àwọn ẹ̀yà sáǹkà ní jáde àwòtáwé èrè òun ìlà makan ẹ̀ẹ́kọ́ àbí kí atẹ́gùn gbé lọ sí ọ̀nà tó dìrere ọ̀nà tó yẹ pé kòlìkòlìmọ̀nà sílé àwọn ẹ̀yẹ tó jáde kó tó balẹ̀ gan ó ti jáde tán ó ní ìwà ọlọ́wọ́ bá sùmánù tààlà nígbà sàánúwà mọ́tíwà lọ́sọ̀bọ̀ mọ́tíwà ẹjọ́ máa jẹ́rí èké ó ní wà lọ́jẹ́rí èké ọwà lójú omi bíbí ní rọ́ọ̀bà náà ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب نعم لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ذلك برسل يوم ومن يعظم شعائر الله وجدان تبي أواء أيوة الله سبحانه وتعالى مزدلفة عرفاني مكة ضد أواء فإن آمن تقوى القلوب ọwọ́ àánú àwọn tí máa mú ọkàn bẹ̀rù ọlọ́ọ̀ba ní ẹni ní tàkùwá à ń bá ramadan kálẹ̀ bá jẹ́ kanú àwọn mùsùlùmí tí a ti di dépò mùsùlùmí ní mà ní wòlé ọlọ́ọ̀ba ó ní wa ó ní láti wá ní wòlé rẹ̀ ọlọ́ọ̀ba lakum fi amana ilẹ̀ ilẹ̀ إلى بيت العتيق هذه بدل ما إلها إلى بيت العتيق أو بدأت جوا ويانا إلى البيت العتيق من حرم مكة فبقى يقول بوجه نعم نعم أمي أي كاتبة جوا أودي حرم مكة بوجه لكن من به لا ده توني 100,000 100,000 كيف إنه كذلك olùgbogbo haram maka wọ́n pè ní haram maka haram bẹ̀rẹ̀ ti gba parí ìgbà mọ́ ìrà báyìí lọ́pọ̀ ẹ̀ tó bá wà ní àràfà ìgbà ọba lọ sí àjì ọlọ́mọ sí àjì náà lè wọ̀ wá ọ̀tá àti lọ mọ́sí lálọ́ mọ́ fún wa tó bá dé àràfà ẹ̀rù bá wọnú mọ́sí ní kharif mọ́sí kharif wọ́n bí àwọn lamp sílẹ̀ wọ́n ní àràfà tó parí sí ni ibi tí haram ti bẹ̀rẹ̀ ni tó wá lè dúró bí tí àràfà parí sí yẹn tó wá lè dúró bí tí ní ti ara haram maka bákẹ́rù bẹ̀rẹ̀ ládàárẹ̀ ládàárẹ̀ tó àwọn tó wọ́n lọ kiri lọ́pọ̀ àdébì Muhammad ọ̀dáyẹn ọlọ́ sàlámù tọ́yébù na àrùjú ìgbà èdòn sàlámù tọ́yébù na àrùjú ìgbà èdòn aláàmùkàrí sayyidina Muhammad ọlọ́ọ̀bà bá sílẹ̀ aláfàdàmì sílẹ̀ nípa lẹ́kí wáyé gbàlábà pé alìsálàtì máa sàlámì alìsálàtì máa sàlámì على عبيدي سيدنا محمد على عبيدي أجبروا صلاة ألف صلاة مع السلام أجبروا الصلاة أجبروا سلام أما وحفظه أما يقولوا فيهم على عبيدي سيدنا أما يقولوا فيهم أسود محمد أبا يجعك قلوا أولي لتألي من كسوا أما يقول يبالو في عرفة ما يقولوا بمبارفة لباكرهم به دي أتكروا من أمي نايم àmọ́ tá bá kírun nínú haram maka bá kírun nínú haram maka agbàrádá one hundred thousand allah alábí ọ̀wà kí zúrò papọ̀ máa access inú wáàdì namura kó tó wọnú àràfá kó lè bá wà ó dúgbé bẹ̀rẹ̀ ní haram bẹ̀rẹ̀ inú haram maka yóò àti zúrò àti access papọ̀ ẹgbẹ́ àwò àdébìí nífẹ̀ẹ́ àti pẹ̀lú ẹ káwọn náà nífẹ̀ẹ́ bàbá yẹn nífẹ̀ẹ́ rẹ̀ ẹ tẹ̀lé súnà rẹ̀ máa jẹun bá níbi jẹun máa mú bá níbi mú náà sọ níbi sùn ẹ á wò láàyè tá a bá wà ní àràfà yẹn á wà láràfà yẹn tí èèwọ̀ fi wọ̀ kí mẹ́bìrìbì tó àti wá ní kí mẹ́bìrìbì yẹn ní àràfà tó bá ti kó ní haram á ti wá padà sí mùtẹ́lifà mùtẹ́lifà láti wá kí mẹ́bìrìbì papọ̀ máa ìṣá ní jẹ́mọ̀ tààkìrì magrib yẹn bàbá ní àràfà àmà ní kí àràfà a mú kó da àràfà àwọn àgbà sí àwọn àgbà ní ìzẹ́lì kàtà gbọ́ sínú haram padà gbogbo eléyìí kọ́lìdà sórí rí fẹ́rẹ̀ ká nífẹ̀ẹ́ àníbì kọ̀yà sí kọ́lì sáré sẹ́lẹ̀ sí ọ̀láàrẹ̀ kárí fẹ́rẹ̀ kí wá ní nífẹ̀ẹ́ àníbì àníbì ní nífẹ̀ẹ́ nínú ìkọ̀mọ̀ sí súnmọ̀ ní mọ̀nà àmọ́kínú oní mọ̀nà àhábàní kánà ní mọ̀nà àtọ́ àsùnnà sí fọ̀kálà àhábàní mọ̀nà àhábàní kánà máa yí fẹ́rẹ̀ ẹni tí bá tẹ̀lé súnà mi eléyìí nífẹ̀ẹ́ mi ìbá yẹn nífẹ̀ẹ́ mi á ti wà ní òkè ni àjẹ́nà ìjà nífẹ̀ẹ́ àlẹ́bí sẹ́lẹ̀ nípa tẹ̀lé súnà rẹ̀ kálíbà àdèrè àti àlùkìyàmù ọlọ́run àlùkìyàmù. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما والصابرين على ما رزقهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون الله يفوى نتعوى الأمة وإما بلد قبطين الذين آمنوا والمجوب واليهود والنصارى والمجوب ولكل أمة جعلنا منسكا يذكر اسم الله gbogbo al'umma kọ̀ọ̀kan náà ló ní jọ́sìn rẹ̀ kí máa ṣe ìtìlọ́tì láti láti máa ṣe láti ọlọ́wọ́ bá alamọ́dọ́lá kó mú ìgbàyé mẹ́ta ọ̀nà àn lórí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá fún àṣì lọ́pọ̀ máa dún nǹkan fáwọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fa ilahukum ilahun wahid dípò ayé yìí o ọlọ́wọ́ bá tẹ́ máa ṣe áàdì fún ọlọ́wọ́ bá tẹ́

ومقيم الصلاة هم جنود ومما رزقناهم ينفقون أخذتهم ما تسولوا تبروا سنة لينا الله باني ومما رزقناهم ينفقون انتلهم كفوا وما أنا انتلهم كفوا قو لو فا النبي محمد صلى الله عليه وسلم وني أنا كمان وسواجون كين كمان وسواجون خمسة قبل خمسة ẹgbẹ́ nǹkan márùn-ún síwájú pé nǹkan márùn-ún tó ṣé èsè ní gbogbo nǹkan lọ́la níbi káṣí nǹkan ọlọ́kùnfẹ́ fún wa ní azikẹ́ haramika aláàkọ́nù ọ̀dọ́ rẹ̀ tó wà lọ́dọ̀ èyí tó wà lọ́dọ̀ ẹlú ọ̀dọ́ yín dáadáa ẹ má ẹ má ijó ẹ má ó di eyín ẹ má dáadáa lójú àbí ìtẹ́yìn náà ń tẹ́kẹ́ bí lakam ẹlò kamaru sí àdúgbò kamaru tó dé wọ́n tẹ̀lé ra wọn ni wọ́n dára wọn pé ṣàbábà kábílà haram ọ̀dọ́ rẹ̀ ẹgbẹ́ tó dé lẹ́yìn náà fi rẹ́ kàkà kábílà sọ́gbọ̀lẹ́ka bàtọ́ orí chance tó láàyè síwájú kí àìráyè tó dé àgbàtọ́ ráyè ló dìnnáka kábílà fẹ́kẹ̀rẹ̀ ọgbàtọ̀ olóró tètè náà ọ̀rọ̀ tó ní ọ̀rìn tètè náà kí àìní ọ̀rọ̀ tó dójú mẹ́ta báyà bí lẹ́yìn náà nínú tó ọ̀nà ọ̀nà ni gínáàká kábílà fàkìrì ọ̀rọ̀ tó dúkìá tó ní ọ̀nà síwájú kí àìlọ́rọ̀ tó dé lẹ́yìn náà kí àwọn Yorùbá wọn ní ẹ̀dìbò tí yẹn bá jí wọ́n ní tọ́mọkùnrin bá jí bí ìgò àtọ́mọkùnrin ẹ̀pọ̀ tẹ̀lé gbogbo wa nìkan rí gbogbo ọ̀gá gbogbo wa ní tọ́mọkùnrin bá jí bí ìgò lé kọ́mọ ní nǹkan àtọkùnrin àtòbí ní ìgẹ́rẹ́ wa mẹ̀lẹ́kà kò lè wà ọlọ́run kó ìtẹ̀wà oye yóò mú yìí tó wà fáàkù mọ́ ẹkùnkùn lẹ́bí ó kìlá ní kù mọ̀lẹ́dà sí mọ̀ àmúwà kó tó àmúwà ẹ̀dá ṣe kámìlà máa ti kí kí tó dé bá wa ó di àárín ẹ̀mọ́ ẹ̀mọ́ nǹkan márùn sí ọjọ́ kí nǹkan márùn tó dé olókùnbà sọ̀rọ̀ àfà àrísàrí àwọn bá jọ pé ẹnífẹ́ nǹkan márùn ìgbàgbé nǹkan márùn ẹnífẹ́ nǹkan márùn ìgbàgbé nǹkan márùn tó ìgbóná àyàtọ̀ dúnìyà ẹnífẹ́ ayé ìsẹ̀mí ayé gbàgbé àtìyàmù bẹ́ẹ̀ ni yóò bá aláka ìpọ̀ wọ́n ní ayé lọ́jà ọ̀run nílé ayé lọ́jà ọ̀run nílé ọdẹ àwọn amájà gbogbo má ti lọ sọ́jà ilẹ̀ bá ti sókú ní òde yóò lọ lórí ẹ̀nì ọdẹ ọlọ́run tó bá pé bàtó fèrè wọ́n lọ àyàtọ̀ dúnìyà والآخرة خير وأبقى التفاع يا ايه جاي القيامة لطلع دلوقتي كما تجو أنا كده تهبون القصور وتنسون القبور ń kálùkù ilẹ̀ nífẹ̀ẹ́ àfin lálá ń kálùkù kọ́kọ́lọ̀ lálá wọ̀tẹ̀ntẹ́rẹ̀ kògbò ẹgbàgbé sàárè ẹgbẹ́ kẹrẹ́ ni ẹgbẹ́ kẹrẹ́ ni tàbá lọ sí very ground ni wọ́n máa rántí trillion yard sí yàrá mẹ́rin nínú kílù ìyàdì wọ́n tó ní ààyè kan lọ́gbẹ́ àwọn prisoners ní lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn cc condemned criminals ẹgbẹ́ kàkúrú mọ́ sílẹ̀ jù wọn kò sí ààyè fún láti tọ́nù padà tó wá bẹ̀rẹ̀ kébẹ̀ ẹgbẹ́ àwọn ọgbà mẹ́tọ́ ló rà dìde lọ́wọ́ àkọ́sìtà lọ́tọ́nù ọlọ́mọ sí wa lẹ́wọ̀n tó yẹ bú náà kò sóò gbogbo ẹgbẹ́ kọ́ palace palace òtẹ̀sẹ́nà kòbó ìgbàgbé tààrí tó yẹ bú náà máa àṣíyàtà òtẹ̀sẹ́nà tẹ́ gbogbo ilẹ̀ ẹgbẹ̀ pé kẹ́ túbá já túbá pápá jùlọ mẹ́wàá tààrí tó jẹ́ ń parí lọ yìí ẹ̀yìn àtúbá ẹ̀yà máa ti ọ̀pọ̀lọpọ̀ láwọn ìlẹ́ka fóòtù ìbòrò afọ́fà níparí Ramadan yìí mẹ́wàá onífẹ́ àmójúkò ìwọlọ́ba àmójúkò nígbà àmójúkò fún ọlọ́ba lẹ́yìn náà tàn ìbúnà báàlà rí tẹ̀sánwọ́nà ìsàbẹ̀ ẹnífẹ́ kíni ẹnífẹ́ kẹkóòdọ kẹkóòdọ ìgbàgbọ́jẹ́ tòṣèlú tún mọ́ra tòṣ àlùmọ̀ yóò má irin àmìnà ẹ̀ẹ́m lẹ́yìn náà tàn ìbúnà hayat tẹ̀sánwọ́nà mọ́t ẹnífẹ́ kẹ máa sàmì ìgbàgbọ́ ikú ẹnífẹ́ kẹ máa sàmì ìgbàgbọ́ ikú bẹ́ẹ̀ lákùú أدوى بضاني ولو ألفا ثم ألفين بادا فلا بد من يوم تسير إلى القبر أفي أقول أقول أقول إن الموت الذي الذي تسرون منه به فإن أم لاقيكم يقعد ولا تدري أجاد من ثم تردون إلى عالم الغيب والشهادة كاد بيرع وكذا كل يسري الآن يبان أن تدخل ولو أن إذا متنا سرقنا لكان موت فيه راحة لكل حي ولكننا إذا متنا بعثنا ونسأل عن كل شيء أبا قلنا ودي أبديو ودي أبديري بي لوما ونقالوا قوة في تشاري أما لا نقالوا لا نقول أبينا بينا سما سعريوا روبا جال فدادا جات عمي ولا يسأل القيامة ولا القرآن الكريم ولا لا إله عبد الله لبس هداك أتسليبي ولا ذاك رزق ولوما إنت جميل سيد الله فريدي ولوما

bẹ́ẹ̀ àwọn ẹ̀bí kọlọ̀gbà owó ìgbà àwọn iṣẹ́ tó pọ̀ wà gbà yìí àwọn iṣẹ́ tó wà kó tó pọ̀ wà gbà yìí ó di àwọn ọ̀fẹ́ máa ṣe ní láti máa ṣe títẹ̀ bí láì lẹ́yìn ìjà ìjà wà wọ́n ti rówó bẹ́ẹ̀ gà ti rówó ọlọ́ọ̀sẹ̀ olówó alábùkà lórí àwa náà ọlọ́mọdé àti wọn lẹ́sàáì kó ń kálukú ní àṣẹ olóòdì láì kò sẹ́ ẹ̀kẹta fẹ́ àdáwọ̀ ti ní kí wọ́n pè é aláàtì kò fẹ́ kàmẹ́ẹ̀dà ọgbọ̀n tó ọlọ́run tí a na wà ọ̀là ẹgbẹ́ níbi níbi tó bá fi wà zero márùn six nine eight two one já eight bank wa já eight bank wa zero márùn six nine eight two one làkànnù máa ọmọ ọdún náà kan ọba ìsìlámù làkànnù fún a náà níbi Wàlùkùn sọ́rọ̀ àmìtàlá. Oníbèrè ni ẹ̀rápẹ̀ wa ṣàlàyé àsìkò tí ó dájú tí èèyàn lè fi wọ Òun báwo ni àwọn màláìka máa sọ̀kà lórí yẹn gan ìbára fi ẹ̀bá sí lórí yẹn ó ju tẹgbẹ̀rún oṣù lọ ó ju ẹgbẹ̀rún oṣù one thousand men ìjọ ìṣẹ̀lẹ̀ bí eighty three years and four months، ó di wa bá a ti máa ṣe ti kà fún pé àárọ̀ jọ twenty one àbí twenty láàárọ̀ jọ yẹn àbí magrib jọ yẹ láti wọnú náàfi a rí pé máa gbọ́ ní jùmọ̀ ní tó pé òsínbà tí ọlọ́jọ́ mẹ́wàá ẹ̀ jùmọ̀ ní báwa tó a rí pé àtúnṣe ìyọkáwá ní jùmọ̀ àmọ́bìnrin jẹ́ ó lè ṣe ní máa sí nílé ọkọ rẹ̀ ó di wa ó sì lè bá ọkùnrin náà lọ síbẹ̀ kó tàtẹ́ẹ̀dì lẹ́yìn ó di kí ọkọ àwọn ọdún tí bá wọn mọ ilẹ̀ ṣe é ti ka kò sí tó ti ń jẹ́ kálúwà táwọn èèyàn máa wọ̀ kò sí ní ìlú kan àwọn olùkọ́ sí ìgbàgbé mọ́ kálúwà ẹlẹ́rẹ́ ẹ̀rí kan sùn é ti ka fúlọ́wà mẹ́wàá gbẹ̀yìn ọ̀mọ̀dán láti máa ṣe ọlọ́ọ̀bá ní tọ́lọ́ bá ní kí ẹ̀ ṣe ìyẹn máa du alẹ́ fọlọ́ọ̀bá ni ìlú òmùsáàjì gbé ẹwà máa ṣe tó máa ṣe àwọn tìlátò kọ̀ráànì kó máa ṣe zikir kó máa ṣe àwọn àfikárò oríṣiríṣiríṣi àwọn iṣẹ́ ilé

àwọn gbogbo àwọn bọ́lá ìgbàmọ́ àwọn bàbá yìí àtàwọn ọmọ wọn ti akụkọ ọmọ ara wọn kan lọ́wọ́ kókò wa tí kò máa máa ti kó jẹ́ fún àwọn bàbá àtàwọn àgbà wọn àwọn ọmọ ya wọn lẹ́yìn náà kó wà gbé kí kókó lówó pọ̀jù fáìn a máa ń pédé nínú àgbé ẹlẹ́yìn ọba ṣẹlẹ̀ ó ti yé bí tí ọlọ́wọ́ sànù wa èyí tí a tó tó gbogbo nígbà kẹjọ kùránì ọlọ́ba gbogbo mọ̀dínà ni wọ́n kó wa obìnrin fáwọn mẹ́tẹ̀ẹ̀ta hamza okun adé zikirula okun adé abdulatif raji ọlọ́wọ́ mọ́tà sanwó-lẹ́sẹ̀ rẹ̀ bá a sàmẹ́lẹ̀ mẹ́ta wọlé akọ́ mọ́tà sanwó-lẹ́sẹ̀ sàárè náà sọ́wọ́n wà lókè sàlá àti oníbèrè ní gẹ́gẹ́ ìsàlàyé pa ìtìkà fún ẹ̀kọ́ ẹ̀ẹ́sì ní obìnrin náà ní ṣe air itikaf tó bá jẹ́ ìyàwó lè kọjú sí ló ń fẹ́ ṣe air itikaf ṣe ọkọ gbàláyé ní àbí ó ní kò sáré torí jọ́sì ló fẹ́ lọ sí gbogbo dáńkì ní jọ́sì ìgbẹ́tẹ̀lẹ́ àṣìkọ́ lọ́wọ́ bá àti súnà ní sílẹ̀ mi obìnrin lè ṣe eighty cap àmọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ obìnrin lè ṣe eighty cap àpapọ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ ètò ti dájú mẹ́rin kí àtọkọ àti ìyàwó lẹ́yìn fún jọlọ ọkọ wà láyé àwọn ọkùnrin obìyàwó wà lábẹ́ àwọn obìnrin wọ́n lè ṣètò olóògùn máa jẹ sàárì àti pé máa ṣe ìṣirò wọ́n yóò gbogbo ẹ̀fọ́ wọn nìkan kó mọ bá wọn ṣe é ní ọmọ ìrà àgbàlẹ̀ àmọ́yàwó bá mi sọ yìí ti kàbí àyè pa ètò ọkọ rẹ̀ ọkọ̀ lè ṣe ẹ̀sẹ̀ yóò mọ̀ gbàgbọ́sẹ̀ ẹ̀jẹ̀ ní kọ́ yọ̀ǹda ìyàwó kan náà ló ní ìyàwó méjì ní o ànábì ṣe é ti káàbù àwọn ìyàwó ẹ̀ náà ṣe é ti káàbù ó lẹ̀ ṣe é ti káàbù wọ́n gbà kúta àwọn ìyàwó rẹ̀ ti lẹ́yìn ìpapòdà wa ó ní bí a ṣe kà nípa ìtumọ̀ Suratul Baqara tí àwọn kèfèrí wá sọ́dọ̀ ní sallallahu tí wọ́n ara rẹ̀ bó lọ mọ́ ṣe mọ́ jọ bí àti bẹ́ẹ̀ lọ pé ọ̀nà wo ni wọ́n gbà tí ọ̀tọ́ sálà bí kí ni ọ̀nà tí wọ́n gbà tán fi mọ gbogbo orú àwọn kaba àbí inú tíra náà ni àbí tó àwọn Yahudi wọn bá dẹbi Muhammad sallam fún wọn ti kánú tíra àti wọn àwọn ará Maka lọ bá wọn Yahudi ẹbìrì pé àwọn tí a yí pẹ̀bí lọ́rọ̀ tí ò mọ́ wọ́n ibá lẹ́bí sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ o mọ̀ pé wáyé ẹ̀rọ ìbá sí ẹ̀là ọ̀pọ̀rọ̀ wọ́n ní a ní ìbéèrè márùn ìbéèrè márùn tábí lọ́rẹ̀ lọ́gbì lè dáhùn àgbà bí ọlọ́ọ̀bà ni wọ Muhammad kílá àmì àlẹ́bí ọlọ́ọ̀bá kílá àwọn àmì tágbà àlẹ́bí ọlọ́ọ̀bá àlẹ́bí ọlọ́ọ̀bá ní àwọn àlẹ́bí ọlọ́ọ̀bá tó bá sùn ojú wọn ni ó máa parí àmọ́kàwọn ẹ̀sùn hmm. ọkàwọn ẹ̀sùn tó bá sùn wọ́n máa pọ̀ dédé ní àmọ́kàwọn ẹ̀sùn wọ́n ní ah, òótọ́ ni àlẹ́bí ọlọ́ọ̀bá ni kejì àrá máa kí ni àwọn tí máa sáyà kiri yá níbi ni àgbọ̀láìkà ní ti àfọ̀mọ́fọ́lọ́ ọba lọ́fàá tí ṣẹ̀rí àpẹẹpẹ tí wọ́n tààrà bá sára lọ́pẹ́ kiri ṣùgbọ́n àná lẹ́nu tẹ́bi ọ̀rọ̀ ààbò bí hàmìlì ọ̀bàlá ẹ̀kàtú mẹ́lẹ̀kẹfàtì ìsìlámù ọmọ àmàdúkọ́lọ́ rẹ̀ ọ̀ ẹlẹ́ẹ̀kẹta bóò ni ọmọ tí máa di tí ọkọ̀ àti ìyàwó bá ara wọn dáàmà ọlọ́run kò pẹ̀lú ẹgbẹ̀rún ìsánù lè máa kólùkọ́ mi máa ń dá ẹ̀kọ́ ìyàkàlú jù mí bẹ́ẹ̀ ní ọmọbìnrin ẹ̀rọ gbogbo àwọn technology wọ́n jẹ́rìí bẹ́ẹ̀ lónìí gbogbo medical personnel wọ́n jẹ́rìí bẹ́ẹ̀ lónìí ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní wọ Muhammad sallallahu alaihi wa sallam gbóò ni tani máa mú wáyé wá fún tani máa mú wáyé wá fún kó tó bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìgbà àtúwàdì náà ti Yakub kí ni tó ṣe náà ẹ̀lẹ́bì Yakub kí ni tó ṣe léèwọ̀ fún ààrẹ Israel kí làwọn ẹlẹ́kẹrin yìí kí làwọn ọmọ Israel ti léèwọ̀ fúnra wọn wọn ni bàbá yín bàbá yín ẹ̀lẹ́bì Yakub ẹ̀lẹ́bì ọlọ́run tó jọ ma ẹ̀lẹ́bì Isaac òun ti jẹun àkúnná ó ní ààrọ̀ láàrò tó ń sọ láàtò à ìyẹ̀wò ní oníjọba fi bínú gbọ́n ní wọ́n ní káyí máa mú wà yíwá fún nínú àwọn màláìkà káyí máa mú wà yíwá fún ó ní jùbìrí ìlú ni ó ní jùbìrí ìlú ni ó ah, gbogbo gbogbo tó ní àgbà lọ àmọ́ jùbìrí ìlú ni sábẹ́ mi ń káyí ló mọ̀ mú wà yíwá fún

ìtọ́fà tọ́lọ̀mù bínú sí wọn ni ẹwà wo ṣe wà ṣe Muhammad bin Abdul Wahhab tọ́wọ́ sọ́rọ̀ yìí wọlé táwọn oúnjẹ ìjọba pé ní wá bí ara báyìí wá ní kí wá sí ìyàwó bí ìjọba bínú sí gbogbo wọ́tọ́ mòótọ́ ẹgbẹ́ torí ìfẹ́ ayé ọ̀wà tẹ̀lé ọ̀wà ní mọ̀kútúbí ààrẹ gbogbo wọ́tọ́ mòótọ́ tọ́ tẹ̀lé tọ́wọ́ àwọn ìyàwó bí mòótọ́ wọ́n ní jùbìrí lọ sí àwọn làwọn òfin gba ìsìlámù اللهم يا معقول ابو الاسلام لا اله سالوا ولو ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب امين